الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الخمر من الخبائث وحرمها على الأمة الكافة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه ما أسكر كثيره فقليله حرام وفي رواية حرمت الخمر قليلها وكثيرها وفي رواية إن الله ورسوله حرم بيع الخمر إلى يوم القيامة صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع أثره وسنته إلى يوم الحشر أما بعد واتقوا الله عباد الله واعلموا أن الخمر محرمة إلى يوم القيامة وهي كبيرة من الكبائر في الإسلام عباد الله كما تعلمون أن لأدلة على حرمة شرب الخمر من القرآن التدارج والمراحل أدعوكم الله وبركاته ọba tó tó ọpẹ́ gbà ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba gbogbo àgbà ńlá ayé Ọpẹ ni fún ọlọ́run ọba ọba tó ṣe ọtí ọtí ní múmu ọtí múmu yìí ó ṣe é ní ọ̀kan nínú àwọn ìdọ̀tí ilẹ̀ ìdọ̀tí lórílẹ̀ ìbàjẹ́ lórílẹ̀ ó sì ṣe é léèwọ̀ fún gbogbo àníwọ̀mọ̀ yìí pátápátá ànẹ́bí inú wọn òjíṣẹ́ inú wọn àti gbogbo àwọn ọmọlẹ́yìn wọn pátápátá obìnrin ni ọkùnrin ni ọmọdé ni àgbàlagbà ni àáfàá ni ọmọ féwú ni bàbá lọ́jẹ́ ni àbíyà àbọmọ àbọ́gà àbọmọ ọ̀sẹ́ gbogbo àlèhùnmọ̀ ìlọ́lọ́run bá ṣe ọtí ní èèwọ̀ fún àsọni ọlọ́run bá nínú ìjọsìn kò lórogún bẹ́ẹ̀ ni ọ̀lẹ́gbẹ̀ra alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá ní í ṣe ẹrúṣẹ́ ọlọ́run bá ti ní ẹni tó sọ nínú ọ̀kan nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé gbogbo ohun tó bá ti ń mú ìyàwó rírà kékeré rẹ̀ èèwọ̀ ni o nínú ọ̀rọ̀ mi ó ní pé wọ́n ṣe ọtí wọ́n ṣe léèwọ̀ kékeré rẹ̀ àbí pípọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mi nígbà tó ṣe fatu mọ́ká ó ní pé dádájọ́ ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ ó ṣe ọtí ní ìfiṣòwò ó ṣe léèwọ̀ títí ó fi jíjọ́ gbìdàdù kìyàmá ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọba nẹ́bí náà Kọlọba ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn ọlọ́wà tó orípa rẹ̀ tó tẹ̀lé súnnà rẹ̀ tí tó fi di ọjọ́ àkójọ lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ ọlọ́run ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run ẹjá apáyà ọlọ́run ẹsì já mọ̀dájú nípa pé ohun tá à ń pè ní ọtí èèwọ̀ ni fún àlèhùn mọ̀ yìí tí tó fi di tó ṣe pé téèyàn bẹ́ẹ̀ tí ó di pé èèyàn mú àtàfúláyọ̀ rìn án bí kò sì fi kó ronú pìwàdà lọ́ọ̀dọ̀ ọlọ́run ọba àwátá jẹ́rùsàn ọlọ́run kẹ́bà náà ti mà nípa pé ọtí múmu ìṣeéléwọ̀ rẹ̀ nínú Al-Qur'an ó ní ìpele ìpele inú àwọn ìpele èyí tí ọlọ́run bọ́bá adékọ́lá gbé wá látara bí àwọn láwọ́báwá bí wọ́n ṣe kúndùn ọtí ní múmu àti àwọn ẹ̀yà mìíràn èyí tí Islam yìí tó dé bá lórílẹ̀ ayé lákọ̀ọ́kọ́ ọgbà tí wọ́n fẹ́ràn ọtí ọlọ́run bọba lékeọlá ó ṣe é ní èèwọ̀ fún wọn pẹ̀lú ìtẹ̀lera wọn nínú ayé àti ọlọ́run bọba lékeọlá sọ̀kalẹ̀ òun náà ni ayé aláwọ̀kọ́ tí bẹnu sọ́tù bá kọ́rọ̀ ọlọ́run bọba lékeọlá ó ṣe ọtí léèwọ̀ níbẹ̀ ṣùgbọ́n kò sí léèwọ̀ pátápátá ọlọ́run bá ń sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé yasalunaka anil khamri wal maisir wọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa ọtí àti tẹ́tẹ́ olùfihìmá ismun kabir ìrẹ́ àlẹ́bì sọ fún ọ pé ẹ̀ṣẹ̀ tó tóbi ń bẹ ní méjèèjì o ọtí múmu ni tàbí tẹ́tẹ́ títa ẹ̀ṣẹ̀ tó tóbi ń bẹ ní méjèèjì ọmọ náà fi hùn lè nà àǹfààní sì ń bẹ ní méjèèjì pẹ̀lú bẹ́ẹ̀ ni torí pé ni wọ́n bá jẹ níbi tẹ́tẹ́ òun ní orúkọ owó tí ó pọ̀ sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ banújẹ́ ń bẹ ẹni wọ́n bá jẹ́ pé òun ta ọtí àwọn tó bá rọtí lọ rẹ̀ tí wọ́n sanwó owó máa pọ̀ lọ́wọ́ rẹ̀ ó lè máa kọ́lé ó lè máa ra mọ́tò ó lè máa nka nǹkan lálálálá àǹfààní bẹ́ẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n wà ìtumọ̀ fún ma akbar min naf'ihima ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ bí méjèèjì ọ̀pọ̀ ju àǹfààní rẹ̀ lọ eléyìí ni àyà èyí tí ọlọ́run bọ́ba àlékè ọlá tó ọkọ̀ sàlàyé nígbà tí anábíà Muhammad sallallahu alaihi wasallam tó ká ọkọ̀ àwọn àlèhùnmọ̀ yìí àwọn yìí gbọ́ ọba ó tí pọ̀ pé káwọn máa sallallahu alaihi wasallam

tọ́fẹ́ mú sóra mi gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá sí afá bombaz wọ́n ti bá ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wípé kàkà kí rẹ̀ níbẹ̀ kọ́ máa ka pé kò lè yá ayọ́ àlè kàfìrún dà á àbòdò máa ta àbòdò gbogbo láàláàbẹ̀ gbogbo èkó e negative wá di positive wípé ìyìn ní jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún ní bẹ́ẹ̀ náà rọ ọlọ́run tàbí ti yọ láàkó mẹ́ yọ máa di pé máa jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún ẹ̀yin náà sì máa jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún èyí máa jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún sẹ́ẹ̀ eléyìí lọ́fà tí ọlọ́run bá fi sọ ayẹ lẹ́ẹ̀kejì kalẹ̀ nínú sọ́tù nìsá ní àyà 43 rẹ̀ ọlọ́run bá ní pé yáyọ́ ọlọ́dé náà mọ́nù mo pè yín olùgbàgbọ́ òdodo látẹ́kọ̀rọ̀bù sọ̀rẹ́ ẹ má débi irun wà ń tún sùkárọ̀ nígbà tẹ́ ẹ bá ń àyà yìí àwọn tún gbọ́ yé ń bẹ̀ pé téèyàn bá ń iná ẹ̀ lọ́lọ́run bá ní káwọn má aláǹfààní ká sì mutí bí àkókò gbàtà ní rírà gẹ́gẹ́ sọ pé wà ń tún so káàrọ̀ hátà tá àlàmù mà tẹ̀kù ẹ gbọ́dọ̀ débi ọtí ìgbà ẹ gbọ́dọ̀ débi irun nígbà tẹ́ ẹ bá ń rírà títí tẹ́ fi ohun tẹ́ ń sọ wọ́n nínú àwọn ànẹ́bì àwọn kan di ohun táwọn fi báyìí òótọ́ bò sí ilé wọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ká má gbé débi ẹ̀rùn látara bẹ́ẹ̀ tí wọ́n bá ti kírun àṣùbáta àárínú wọn tó tún máa lọ mutí tó bá ti mú yóò ti wò pé yóò ti fòun lẹ̀ kó tó di pé dúró yọ wọlé yóò ṣe sùúrù tó wọ́n fi kí sọ̀látọ̀lá tó bá kí sọ̀látọ̀lá àṣírí tán yóò sáré lọ mú kó tó di pé mọ́gáríbì ọ wọlé nígbà tí wọ́n bá tún di pé wọ́n bá tún kí mọ́gúbì tán yóò ṣe sùúrù di ìṣá tó kí ṣáì tán yóò tún sáré lọ mú kó tó di pásùbà yóò kó lójú rẹ̀ eléyìí ni ọ̀rọ̀ tí àwọn sàábì mi gbọ́yé nígbà tí àwọn anábíà Muhammad sallallahu alaihi wasallam tọ́ka ayà yìí fún àfáwà Umar ohun tí Umar sọ náà nípa Allahumma bayyin ọlọ́run bá dákun sọ ọ̀rọ̀ yìí kó yé kó yé kílẹ̀ alẹ́ níbi ọ̀rọ̀ tí tí tọ́lọ́run bá fi sọ ayẹ lẹ́ẹ̀kẹta kalẹ̀ pé yáyọ ńlọdé náà mọ́nù innamal khamru àti tẹ́tẹ́ yíta àti ìmá bọ̀rìsà àti máa fi ọfà pín nǹkan rejison nínú amọ́lé ṣẹ́tọ̀ ẹgbín ní ó sì tún jẹ́ kan náà àwọn tẹ́sù pàjítẹ́ ní mú ẹ sí o làálàkùn tó flẹ̀hón kẹ́ni bá jẹ̀rì ayà tó tẹ̀lé ọlọ́run bá jẹ́rì pé iná mọ́ yuridu ṣẹ́tọ́ torí pé èsù ohun tó ní bùkátà sí lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara ọtí mímu àti tẹ́tẹ́ yìí á ń yóò kí àbáyínẹ́kùn mọ̀lá àdáwà tọwà lè bàgùdọ́ ìlú kọ́mùrí wà lè máa ìṣẹ́ ọ fẹ́ dá ọ̀tálẹ̀ láàrin ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni o àti fẹ́ máa bínú ara yín níbi nǹkan méjì kan òun náà sì ni ọtí àti tẹ́tẹ́ ẹ̀sùdókòm ẹ̀sùdàkòm àǹdékìrìlà ó sì fẹ́ gbé jìnà síbi ìrántí ọlọ́run pé kẹ́ má lè rántí ọlọ́run wà á ní sọ̀lá bákan náà kò sì fẹ́ jẹ́ kẹ́ máa kírun mọ́ rárá àǹtúmùntàhún ìjẹ́ ìwà jáwọ́

ma mọ́tọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ yìí lè hash asiri lọ́lọ́wọ́n bá fi ṣe ohun tó a máa ń lo inna pé gbogbo ohun tí ń bọ̀ wáyìí òun la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ihun tí ọba máa tẹ̀lé ẹ sí pátápátá ọlọ́wọ́n bá fi gbólóhùn inna ma ó fi bẹ̀rẹ̀ bákan náà kó tó di pé wáyé ọlọ́wọ́n bá balẹ̀ yá ayọ́ àmọ́nú ó Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣàlàyé pé gbogbo ẹni yóò ti bá mu tí kìí ṣe olùgbàgbọ́ òdodo títí ìfọ̀tílẹ̀ torí pé ọ̀rọ̀ tí ń gbàtọ́lọ́run fẹ́ ṣe é léwọ̀ pátá yá yá lẹ́dínà àmánù ló fi bẹ̀rẹ̀ ẹni tí bá wá jẹ́ nìkan tí ń mu tí ọ̀gbọ́dọ̀ pé rẹ̀ fún wa pé olùgbàgbọ́ òdodo lòun látara pé mu tí ṣùgbọ́n yóò máa bẹ lóko kó jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ kò tí ì bọ́ sóko kó jẹ́ olùgbàgbọ́ òdodo ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá pè fún wa ní rígisọ̀n pé ẹ̀gbin ni gbogbo ohun yóò tọba jẹmọ́ ẹ̀gbin ìhun ta gbọ́dọ̀ fi sílẹ̀ ni ta gbọ́dọ̀ jìnà sí ni gbogbo ohun abáyẹ̀ tẹ́ pè lẹ́gbin ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́ kó ìrá rẹ ọlọ́run bá pè lẹ́gbin fún wa ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ọlọ́run bá da ọtí ọ́dà papọ̀ mọ́ ìbọ̀ ìsà ìmá bòòsà gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo àwọn mùsùlùmí lámọ̀ pé ọ̀dà ọlọ́run ọba so papọ̀ mọ́ ọtí papọ̀ ká lè bá àmọ́ bó ṣe le tó ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá pè ní mínámọ́lì ṣẹ̀tán nínú sẹ́ẹ̀sù òun ní kéèyàn máa mutí wà ọlọ́run bá ní pé ríjì sọ́n ẹ̀nà amadi ṣaitan nínú sẹ́ẹ̀sù lọ́wọ́ o àti ẹni tí bá mutí iṣẹ́ tí ń ṣe mú mutí mú yẹn lára sẹ́ẹ̀sù ni ìyẹn ni pé àwọn tí bá mutí èṣù ti gbá wọn mú tọ́jítẹ́ níbó bákan náà ẹlẹ́ẹ̀ka àrùn tó tún bẹ́rẹ̀ náà yàyí òun náà nǹkan lọ́wọ́ bá tó wá jẹ́ nìkan tó yẹ kọ́ pa á láṣẹ pé ẹ jìnà sí ọlọ́run bá pa á láṣẹ bẹ́ẹ̀ bọ́lọ́run bá bá pàṣẹ fún àwọn ọmọ èdè ènìyàn tún láti ní ká tẹ̀ láti àṣẹ ọlọ́run ibi bàbá ń pa wá láti à ń tẹ̀ láti bàbá ebọ́ ga pa wá láti à ń tẹ̀lé ọ̀gá wa bó wà lọ́lọ́run bó ṣe pa wá láti tá ní pé ìsọkúsọ ọlọ́run bá ń sọ ọlọ́run bá tó wá fi parí ẹ̀sọ́jẹ́lẹ̀ kẹfà níbi ayà yìí pé la'allakum tuflihun kẹ́ẹ̀lẹ̀ bá jẹ́ ẹni tí ó jèrè tí túmọ̀ sí pé ẹni tí bá mu ti ń kọ́ ọtí tí ń mu yẹn kò ní jèrè rẹ̀ ni ẹni ọba fílẹ̀ ni ó jèrè ẹni tí bá mú kò ní jèrè ẹni tó bá jẹ́ ọlọ́tí yálà yín mú ni tàbí ń tà á tàbí ń rà fáwọn látara àgbọ̀yé ń bẹ̀ ẹlẹ́ẹ̀keje ọlọ́run wa yóò máa dá láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn bákan náà ẹlẹ́ẹ̀kẹjọ wà yóò sì máa dá ìbínú lẹ̀ láàrin wa látara ọtí ẹlẹ́ẹ̀kẹsàn wọ̀yẹ̀ sódàkùn máa ń dékèrè láà yóò wá jẹ́ kéèyàn jìnà sínà ti ọlọ́run tẹ́yìn náà bá ti kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́tí ìmáàrin sí ọlọ́run ọba wọn ní máa ń jìnà bàjẹ́ ni ó máa wà lẹ́mìí rẹ̀ pé hey táwọn èèyàn ní máa táwọn èèyàn ní máa fọ́ gbogbo mú fún mi báyìí tí n bá tó sọ́ fún báyìí yọ fà tí ó fi lọ́rùn rẹ̀ lára pé fàjẹ̀ǹdé wọn kí jẹ́ àmáàtá kémi ọlọ́ọ̀dáhùn tèmi kí ìgbà tó bá wọ ọgbọ́n títí pé ìǹsìfẹ́ má kírun ìǹsìfẹ́ má kírun yóò ti jẹ́ wọn kí jẹ́ àmáàtá kó wọn tó lọ kírun bíbẹ̀ kọ́ tọ́mọdé pẹ́ni tí ń bẹ lọ́tún tí ń bẹ lọ́sì rẹ̀ wọ́n máa símú wọ́n máa símú tí wọ́n bá sì ti ń símú òun yóò kó ìrara rẹ̀ yọ wá jẹ pé iṣẹ́ ṣẹ̀tọ́ọ̀ yóò jẹ́ wúlò ń bẹ̀ fún pé wẹ̀yẹ̀sù dàpọ̀ màá ń dékèrè láà yóò gbé jìnnà sí ìrìntì ọlọ́run ọlọ́run bá wá gbé wa pé nínú ọ̀rẹ́ títí tó wá lágbára jù ọlọ́run wá ní wàá ní sọ̀la sẹ́rìn yẹn gẹ́gẹ́ lójijì òun gẹ́ ní ṣàìtọ́nù fẹ́ ṣe látara ọtí yóò gbé jìnnà sí òun pátápátá ni o ó jẹ́ kọ́lọ́run bá sọ nínú ẹlẹ́ẹ̀tẹ́ wa ìpè fàálẹ̀ antum mùntà òun tẹ́wà jẹ́ nìkan tí ìfẹ́ jáwọ́ bí ó jẹ́ bí àfa òun máa sọ pé ìntàháyìnà ìntàháyìnà báyìí náà mùsùlùmí wọ́n ti jáwọ́ kò níbi ọ̀rọ̀ ọtí mu pátápátá táàbà sọ pé èèyàn mọ ọtí mu ọ̀sẹ́ni tó fẹ́ mọ ọtí mu tó àwọn aláwọ̀báwá ìsìláàmù ti fi wọ́n lẹ̀ lórí kí wọ́n máa mú títí tó fi sọ ayé bí ti ń sọ gbólóhùn pa ọtí ti pátápátá débi pé látara pé ó ń kálukú bẹ̀rẹ̀ sí dákẹ́ ìgbé rẹ̀ nù láti ẹnu ọ̀nà ilé rẹ̀ ó di pé ìlú mọ̀jínà kún fún àgbàrá ọtí báwọn sàábì wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n sì máa ń gbọ́ ayára alukurani yénu ìwọ́ wa sọ pé wọ́n fẹ́ jọ wọ́n kò sí bá ti fẹ́ jọ àwọn Muhammad gbogbo wọn náà ọtí lẹ́ o wọn ò mutí wọ́n bẹ̀rẹ̀ sí dákẹ́ ìgbé rẹ̀ gbogbo wọn kò wá síbi ilé kẹ̀kẹ́ tó tí mú jẹ́ pé ọtí wá ń bẹ̀mọ́ gbogbo olú gbogbo wọn ni wọ́n sá fún aburú rẹ̀ wà á jìmọ̀ àlè mùsùlùmí náà la ha báyìí gbogbo mùsùlùmí tó fi darí sí kó wá lónìí fi panu pọ̀ lórí pé èèwọ̀ ni a gbogbo panu pọ̀ lé lórí àwọn na amínà ni ti wà ní ọjọ́ kan náà

irú ẹni bẹ́ẹ̀ a jẹ́ nìkan tó pé a gbé ẹ̀rí lé lórí wípé èèwọ̀ mà ní kékeré ọtí èèwọ̀ ní èlé púpọ̀ rẹ̀ tọ́bẹ̀ wá jẹ́ tó kọ́kọ́ gbà irú ẹni bẹ́ẹ̀ ó di kèfèrí o halalun damuhu wa maluhu inú Islam ẹ̀jẹ̀ rẹ̀ ti

nínú ọ̀rọ̀ mi má àṣàrọ̀ kẹsí ròhó fọ́kọ̀dé ìlúhù haram gbogbo ohun tó bẹ́ẹ̀ jẹ́ pé tá a bẹ́ẹ̀ ṣe mú ọ̀pọ̀ rẹ̀ yóò máa mú yàrún ìrà téèyàn ní mọ ohun téèyàn ṣe mọ́ tí ó dọ́pọ́lọ èèyàn rú kékeré rẹ̀ èèwọ̀ ni ìyẹn ló fi fà á igbó kó sínú ẹ̀ kò sí gbó lójú ara níbi Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n látara ọ̀rọ̀ yìí ó jẹ́ ká mọ̀ pa wa Muhammad sallallahu alaihi wasallam ẹni wọ́n fi sẹ́rẹ́ ni iṣẹ́ rẹ̀ sì gbọ́dọ̀ jáléjákó gbogbo ohun tó rí táwọn èèyàn rí wọn máa mú lónìí tọ́bẹ̀ ti di pé yọ́ bá ti yí ọpọlọ wọn po sódì kejì kékeré rẹ̀ ìwọ ni o àwọn èèyàn bá dé lónìí débi pé wọn a máa fín wáyà mu tí wọ́n fin mu torí wọ́n dàrúdé kódà àwọn míì débi pé sálángà léègbẹ́ sálángà àtijọ́ tí ń yoru lẹ́gbẹ̀ẹ́ wọn a lọ ọbẹ̀ wọn a fin símú yóò sọ wọn di alágbára lójijì èèwọ̀ ní nínú Islam àwàtà jẹ́rìsàn ọlọ́run ihun tí wọ́n fi ṣe ọtí léèwọ̀ fún wa pa àgbọ́dọ̀ mú alákọ̀ọ́kọ́ ni pé zahabu al-akil ní máa ń gbé láàkáyè lọ ni o ló fi jẹ́ pé lásìkò tọ́lọ́ ti bá mu ọtí tọ́wá di pé kọ̀ mọ ohun tí ń ṣe mọ́ wèrè wúlò jù lọ ń gbà náà àsìkò tọ́lọ́ ti bá mu ọtí tí ọmọ ohun tí ń ṣe mọ́ kí wọ́n ṣàfihàn lọ bá wèrè wọ́n fẹ́ dájú ṣàfihàn lọ bọ́ lọ sẹ́yìn náà ọlọ́tí àti wèrè tẹ bá kó lẹ́ẹ̀kan náà tó ti ti pa máa sọ fún wèrè pé tírélà ní ń bọ̀ ni wọn ọdá kọ ọ̀rọ̀ ọkọlù wèrè onídàáyín ó lè tún mú òkò tí ó fi lè yín ṣùgbọ́n ẹ sọ bẹ́ẹ̀ kọ́ lọ́tí yóò lọ yí sẹ́nu tírélà ni o ọba bẹ́ẹ̀ lọ́nu bẹ́ẹ̀ kẹ̀ǹgálẹ̀ sọ fún wèrè pé kó bẹ́ẹ̀ wọn ò bí bẹ́ẹ̀ dá wọ́n wèrè yìí kó bẹ́ẹ̀ tínú bá bi, ẹ̀yin ni ó tún lé dànù pé ó ti fẹ́ sọ mí dẹni tí ò ní sí láyé mọ́ ṣùgbọ́n ẹ sọ fọ́lọ́tí pé wọn ò bí bá bẹ ẹ dáa kóónú kóónú odò yìí ẹ máa gbọ́ ohun tí ó máa sọ lẹ́nu fúnra ara rẹ̀ tó wo kànga tó rí bóun pé méjì yọ́lọ̀ múra rẹ̀ nínú kànga ni ó di wì látara bẹ́ẹ̀ ṣàhábò làákìl yí máa ń gbé làákàyè lọ ni ló fi jẹ́ pé gbogbo ẹni yòówù tó jẹ́ ọlọ́tí tọ́wọ́ àjẹ́ pé ọtí yẹn ní máa ń mu ní fi máa ń ní làákàyè àwọn olùmọ̀ ní pé irọ́ ni ọtí èjé yẹn ò ní làákàyè táwa làwa àjò olódodo ni àbọ́lọ́wọ́n ọba lójú olódodo àwa ló pòrọ́ olódodo lọ́lọ́wọ́n ọba àlekè ọlá òpòrọ́ làwa àwọn olùmọ̀ kíyèsí pé gbogbo ẹni yóò bá gbogbo wa mu títẹ́ làákàyè rẹ̀ máa ń dé wọ́n ní ẹ kíyèsí irú ẹni bẹ́ẹ̀ ajẹ́ pé tí ọba mu yóò tún ní làákàyè sí irú ẹni bí ọba mu ọtí ni làákàyè rẹ̀ ọba tún pé jù bẹ́ẹ̀ lọ àwọn pòfẹ́sọ̀ Professor mi ń bẹ sí pé tó bá mu títán iná ìní òrìwé kọ wọn a máa lọ sàfìtì lọ bá wọn ẹjọ́ mu títán kẹwàjọ bọ́ sínú inú ilé rẹ̀ títí nǹkan kan ẹ̀rí ohun tí ó kọ jáde ṣùgbọ́n tí ọ̀bẹ tí mu tí kò ní rí nǹkan kẹ́kọ̀ọ́ àlùjẹnu tó àlùjẹnu kẹtì rò papọ̀ mọ́ tìyẹn tí ń bá gbígbé kúgbe wa ni o kì í ṣe gbóhùn lórí rẹ̀ pé mọ́ àlùjẹnu kẹ ní da ọpọlọ yẹn láàmú ní bá gbé wa kì í ṣe pé ọpọlọ tiẹ̀ gangan ló fi fà á téèyàn bá rí lèmọ́mù ìlú tó ṣe pé kèé mutí bí ó ṣe mú ọ̀rọ̀ tí ó wúlò fún wa wá nínú sẹ̀mí ayé àti fún òòlù yóò máa dáa púpọ̀ o ẹjọ́ jẹ́ pé lè mọ́ ọmọ mutí kàtìkàtì ni ó máa wí ìjòyè àdúgbò baálẹ̀ àdúgbò tí èso ọlọ́tí ẹ rí i pé yóò wúlò fàdúgbò gan-an ẹjẹ́ baálẹ̀ yẹn ọjọ́ lọ́tí ẹ̀hùn ẹ̀hùn ni ó máa jáde látọ̀dọ̀ rẹ̀ ọba àlú tí èso ọlọ́tí ẹ rí i pé ọ̀rọ̀ gidi ni ó máa sọ bí ló ṣe máa dàgbàsókè iná ni ó máa gbé wá ṣùgbọ́n bàbá àlúbẹ̀ ti ẹjọ́ lọ́tí àwọn aráàlú rẹ̀ ṣòfò wọ́n ṣòfò nǹkan tó pọ̀ torí pásìkò ìgbà tí àǹfààní ńlá bá dé ó ṣe é ṣe bóyá náà tí ní ọba òun tiẹ̀ kàtìkàtì ní ọmọ àrífà àwọn tó gbé nǹkan ńlá dé lọ́fà ọlọ́run ba ó kíyèsí fún wa àwọn olùmọ̀ wa rí i pé nínú ohun tọ́lọ́run bá fi ní pé ká jìnà sọ́tí dàhábòlà àkè ìmọ̀ ń gbé làákàyè lọ ní kì í jìyàn ọgbọ́n kò ní jìyàn ní làákàyè ọpọlọ yẹn ó ti sọnù kàtìkàtì lèèyàn máa fi bákan náà ìsáàdọ̀lẹ̀ kọlùk wàlẹ̀ amẹ́lì ìwé èèyàn ní da ọlọ́tí ìwàkuwà ni ó máa wù kódà ẹ máa gbọ́ pé obìnrin àdúgbò ń kí mọ́lẹ̀ ọ̀sàdédé rí bẹ́ẹ̀ ọtí ti mú lọ́fà àwọn ìwà abú ni ó máa jáde látọwọ́ rẹ̀ ló fi fàá tọ́lọ́wọ́n bá sọ pé fàálẹ̀ anton montahun tẹ́ jáwọ́ ń bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá bá fẹ́ sọ pé bóyá ká jáwọ́ tè orí ńlá lọ́nà bá bàbá rí ṣe fún wa kìí àǹfààní torí ara wa gan ni inú nǹkan bá fi sọ pé ká jìnà sọ tí ká máa mú òun náà ni pé nǹkan ò lè àdá wa ti bẹ̀yìn náà yóò máa dá láàrin èèyàn bá ọtí ẹni tó yẹ kó mú ẹni tó ẹni tí ó mú lọ́ta òun ló yẹ kó mú lọ́rẹ̀ nínú àbúrútọ́ tí máa ń dálẹ̀ ni o bákan náà ìbọn adùn abdi àǹdíkiri láàwà dáhìlì ìbádà alimọ̀tìlóba ẹni tí bá mú ọtí ìhun bá fi náà jìnà ní pé gbogbo àwọn ọ̀rẹ́ tí ọlọ́run tó yẹ kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ bá ń sọ nípa pé sọ̀bá ya má gbàgbé ọlọ́tí ò ní rántí nǹkan kan bí ó ṣe mú onye ní o bèèlè fẹ́ wá sọ fún pé àsìkò òun tó ibẹ̀ ẹ̀kọ́ tó bá gbọ́ Allahu ya Muhammad bí ó ti wí yá ni ti kírun o nílọ wá bí ó ti mú tọ̀sán nù pé ah tọ̀sán ti tó mo gbọ́dọ̀ lọ tún gbà mí mo gbọ́dọ̀ tó lọ gbà fúnra bákan náà inú nǹkan tí ọtí wa máa ń ṣe tọ́jẹ́ pé ìjìyà lọ́jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé aláàánú wọ̀tọ́dù min rahmatillah ègún àti ìgbéjìnà sí kí ọlọ́run ń bẹ fún gbogbo mutimuti tí wọ́n bá sọ pé ọlọ́run bá gbégun fún yẹn fún ọlọ́tí ah ó tó ohun téèyàn sọ pé kéèyàn sórí ẹ̀fọ́ tílẹ̀ téèyàn bá mú nǹkan kan nísìn lápèjúwe èèyàn mú fóònù bí fóònù ṣe wúlò tó ká bá ń fà ní fún fóònù ṣe dáa tó kẹ́nìkan wá wọṣọ ògùn kó pera rẹ̀ ní ọmọ ògún tàbọ́para rẹ̀ lọ́mọ ṣàngó kọ́ wá jẹ́ pé kọ́ sẹ́ ìpè pé gbogbo ẹni yóò tó bẹ́ẹ̀ lo fóònù yìí ògún lákàáyé ọ̀tún mọ́lẹ̀ ni ó bá jà ọyá ẹni tí ọba mu gómù gbogbo ẹni ọba gbọ́ ìpè tọ́sẹ́ wọn ò ní tẹ́rì sí láíláí bó wá ní tọ́lọ́mù bàbá sọ pé ìpè ìpè òun kọ́ máa bá gbogbo ẹni tọ́ba mutí látara kíni afa abdullahi ibn abbas òun ló gba látọ̀dọ̀ wa muhammad sallallahu alaihi wa sallam ló fi jẹ́ pé gbogbo ọtọ́ ọba mutí tàbí ọ̀tọ́jọ́ lákàdà tó wa muhammad sallallahu alayhi wa sallam ọsẹ́ pè nípa pé kọ́lọ́wọ́n ọba ọsẹ́ ó gégùn fún àwọn mẹ́wàá látara ọtí afa abdullahi ibn abbas sọ pé sami'tu rasulullah sallallahu alayhi wa sallam yaqul mọ́gbọ́ tó ń sọ ọlọ́run ọba sọ báyìí wípé àtàní jìbìrì jìbìrì ló mà wá bà nye malaika màláìka ọ̀gá àwọn màláìka pátápátá táǹpé jìbìrì fakọ́ ọwọ́ sọ muhammad ìrẹ́ muhammadu inna allah azza wa jal ọba laan ilẹ̀ ó ti o ìyẹn ni wọ́n rọ́tínú lọ ń rọ́tíkùn ti wá látọ̀dọ̀ ọlọ́mọ látòkè sẹ́mà ó ju ìwọ lọ ó ju lọ sojú ẹ̀ náà wọ́n fi bu àmàlè 20 sí tàbí wọn sílẹ̀ lásán wọ́n wá ní bọ́ọ̀bẹ̀ àkàmú jẹ́ bàbá lè jẹ́ ráìsì yìí sojú ẹ̀ wọ́n sì fi wọ́n sí èyàn á ti débẹ̀ láíláí tọ́lọ́n bàbá tánàbí wa ọlọ́run ọba ti gégùn fọ́tí o wà á síra hà àti gbogbo pọntípọntí gbogbo àwọn tí ń pọn pátá èpè ọlọ́run bá ń bẹ lórí wọn wà máa tẹ síra hà àwọn tí ń bá wọn pọn àtọwọ́dọ́wọ́ àwọn tí wọ́n ń gbé wá ní bọ́ọ̀kù bọ̀ọ̀kù tí wọ́n pọn ní lálálálá àtàwọn tí wọ́n pọn kéékèèké ọlọ́run bá ti gégùn fún gbogbo wọn wọ̀ṣẹ̀ rí bàhà gbogbo ọmọ tí mutímutí tọ́ba bí ọ pé ègúnkè ló lọ wà nínú àwọn mẹ́wàá tọ́lọ́run bá gégùn fún sáfìrà rẹ̀ sí pé ègún ẹ̀rẹ́ kẹrin iná ni wọ́n wá ó pé àà tí ń bẹ ti mọ tí ègún ọlọ́run bá ti wà lórí mi kìí sẹ́gbọ́n ànẹ́bì gan sallallahu alaihi wasallam àtàní jibril jibril wà láwà bá mi faqala ya muhammad ni wọ́n sọ pé rẹ̀ muhammad inna allah azza wa jalla la'ana al-khamra wa asiraha wa ma'asiraha wa sharibaha ọlọ́run bá ti gégùn fún ọtí gangan tọ́run rọ́síkún yẹn àtẹni tí ń pọ́n àtẹni tí ń bá yẹn pọ́n àtẹni tí ń mú òdó lórí eléyẹn o ìwọ ló yẹ mú màrúwa ló ń gùn ọ̀kadà ló ń gùn lọ́ba di pé afá ẹ̀dákun ládọ̀kẹ́ bẹ̀ ní lọ́yẹ́ lóní oní kọ́ndẹ̀d náírà ọ̀ ládọ̀kẹ́ ọ̀dẹ̀ ẹ̀sìn sẹ́wọ́ntì náírà ọba ni ah ẹ̀dákun ọ̀fẹ́ ẹ bá nẹwọ́ gbé kínní ẹ bá gbé lọ́ba bá gbé ànábì wa muhammad sallallahu alaihi wasallam pé ọlọ́run bá gbégun fún ọ bó ṣe gbé lọ́kadà yẹn tọ́títọ́tí rẹ̀ yẹn wà á mílàhà bó ẹni tó gbé gangan fún rẹ̀ ọlọ́run gbégun fún wàlú mahmud lata ilé yìí tó bákan náà ìwọ tó wo pé bóyá jẹ́ ń bọ́ gbé tàbọ́dọ̀ rẹ ní gbé bọ̀ eléyìí máa ń lọ bá gbogbo àwọn tó yẹ pé mi mú ṣùgbọ́n ìmára fàlejò mi èmi mú èyí ń bọ̀ wáyé máa ń bá wọn wọ̀ bàá ń ha ha ẹni tó yẹ pé òun emu ń tiẹ̀ ṣùgbọ́n máa ń ra fàlejò rẹ̀ pé a ah, kò ní wàá nira fún excellence ìnira fún ọ̀nẹ́rẹ́bù a ah, wọ́n ní lajú agbágbé ni emu tó tọ́ ṣùgbọ́n bá dákun bá mi wa gbé sínú lálọ́ọ̀nù ni o má jẹ wọn orí o dákun torí ọlọ́run o ipò kan náà lẹ́jọ́ wà tẹni tí mo ègún ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ eléyìí kí èèyàn kẹwò pé kílé tó sì fi bá mi báyìí pẹ̀lú wàhálà tí ń ṣe lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ àwọn ènìyàn sì ń bẹ ọlọ́run sí ní kọ́ máa ká fún wọn tọ́ọ̀bẹ́ jẹ́ nìkan tó yẹ pé o ò mutí ṣùgbọ́n ọ̀rìn ọlọ́tí lọ́wọ́ èyí nìgẹ́ ń bẹ lórí rẹ̀ ègún ọlọ́run ọba tí ń bẹ lórí rẹ̀ yẹn ó ṣeé ṣe kó sí ọbọ̀ ọkú ọ̀bà yín àháwọ́ mú ta àhà ẹni tí ń rà á àtẹni tí ń bá yẹn rà á ègún ọlọ́run ọba ń bẹ lórí wọn wọ́n sá kí ìhà ẹni tí ń bù fún wọn ìwọ ọ̀jẹ́ nìkan tó mú ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́ ọmọ àwọn bù ní kéǹgbèkéǹgbè tàbí ọmọ àwọn mú nígò nígò ègún ọlọ́run bá ń bẹ lórí rẹ wọ́n mú ṣẹ́kì ìhà bákan náà àtẹni tí wọ́n bá mú kọ́lọ̀n bọ́ balẹ̀ kí ọlá kó gbéra jìnà sí o ó gbéra jìnà sí o nínú aburú tó ọkọ̀ ga jù nìyẹn nílé ayé bí àjọ ìgbéra kìyàmà ọlọ́tí àti gbogbo àwọn tó rò mọ́ mẹ́sẹ̀ sẹ́ta wí yìí ègún ọlọ́run bá ń bẹ lórí wọn ẹlẹ́ẹ̀kejì ìyá ìmàn ìgbàgbọ́ lọ pátápátá fọlọ́tì ni o àṣàlàyé lẹ́ẹ̀kan nípa pé tí bá mu tí kìí solùgbàgbọ́ òdodo àdìsá ànẹ́bì ló gbé wá bẹ̀ fún wa ànẹ́bì wa muhammad sallah sọ sọ pé wàlá yashrabu al-khamra hina yashrabu wa huwa mu'min ọlọ́tí ò ní mu ọtí lásìkò tí mu tí yẹn kọ́ wá jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn ha lásìkò ṣé ìgbà tí mú lọ gẹ́gẹ́ la fẹ́ sọ ni àbí ọwọ́ pé kò sí ìfilẹ̀ yóò tún mú lọ́la yóò tún mú lọ́túnla wọ́n ní méjèèjì náà ni méjèèjì náà ni o ẹni tó ṣe pé kèé mú ẹ̀ẹ̀kan lọ́dún ni iléyá ní máa ń bá dé lọ́dọ̀ ọ̀gá rẹ̀ àsìkò tí mú lásìkò iléyá yẹn ìgbàgbọ́ ti kúrò lára ẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe pé òun ò lè má lọ lọ́sí ọ̀sẹ̀ tàbí jọ́kẹta jọ́kẹta tàbí jọ́kẹrin jọ́kẹrin àbá laalẹ́ ìrọ̀lẹ́ ń rọ̀lẹ́ láàárọ̀ kùtùkùtù láàárọ̀ kùtùkùtù ìwé ẹni bẹ́ẹ̀ kìí solùgbàgbọ́ òdodo kìí solùgbàgbọ́ òdodo kìí sàbíkò tó ń mú lọ́wọ́ ń tiẹ̀ torí pé táìmù tó fi mú ìbẹ̀ nípe ń bẹ lára ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ò tí ì dá tọ́ba kò lára rẹ̀ tẹ́ yóò tún wá mi ló fi jẹ́ pé tẹ́ bá rí ọlọ́kadà tí mu tí wọn ò ní ṣẹ̀ṣẹ̀ sọ fún yín ẹ ṣáàjì ó gbé yín nígbà tí ó béèrè ìṣẹ́jú kan ẹ ti máa wò pé káà mo sin ọ̀kadà wọ̀ káà mo sin ọ̀kadà wọ̀ ẹlòmíín tó ń náà bá mọ̀ ọba gbọ́n yóò ti máa yọ yín wò lẹ́yìn tọ́bá ipẹ́ jẹ́ yóò ti ní ọ̀rọ̀ ọba ṣíṣẹ́ ma bá ń bẹ lọ́wọ́ ma bá ń bẹ lọ́wọ́ àdánwò tẹ́mí ní ní ó ẹ̀dàkùn gbó pé ládánwò rẹ̀ kí ló tún fẹ́ sọ tó kù náà ìpọkùn kan máa ṣe wà sí fún nínú aburú tó ti máa ń ṣe ni pé kì í déèyàn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ìwọ̀n tí èèyàn bá ń kí wọn nígbà lọ́wọ́ èèyàn èèyàn ti gbọ́dọ̀ má kì ọlọ́tí bí bá ń kírun bí kéèyàn máa fapẹ̀rẹ̀ pọ́n mi ní o ṣùgbọ́n ọ̀rẹ́ tẹ̀ ju ẹni tí ò tiẹ̀ tó rárá lọ ó dà bí ẹni ọ̀sẹ̀ ni ọwọ́ pé òun náà ságbà ìtọ́ọ̀tì kan jáde f9 mẹ́sàn-án ọ ah, yàtọ̀ sẹ́ni tí ò ṣe ó tiẹ̀ mọ bí wọ́n kọ́ ọkọ sí ó sì mọ̀ pé wọ́n máa ń mú ṣùgbọ́n ọwọ́ pé lọ́sàmù tó fi gbé f9 mẹ́sàn mu tí àpèjúwe rẹ̀ ọlọ́run ló tún mọ̀ jù wà lọ wa sallallahu alaihi wa sallam pé àlọ́kọ́ báyìí ìyá àbàjẹ́ ni o fọmọ́n ṣẹ̀ríbà alámùtòkò àṣọláàtò àrùbáyìn náà yà ó mà ẹni yóò tó bá mú ọlọ́run bò ní gbà àwọn rẹ̀ fódìdí ogójì ọjọ́ bákan náà ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀ tàṣàrí bọ̀lọ̀kọ́m ẹni tí mo títọ́ bá ikú yóò nẹ̀ ta òbá tí ọ̀wá túbá lọ́dọ̀ ọlọ́run ọba káàní jẹ̀zá òhù náà jahannam ẹ̀sẹ̀ rẹ̀ náà jahannam ni ah! bí mo kọ́kọ́ fi rí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀

fàyí ní àádà ó tún padà sídọ̀ ọtí yẹn lẹ́yìn ìgbà tó tún bá tún tún padà láǹtukú bá lọ́wọ́ sọ̀látún àgbàyìn iná sọ̀bà ọlọ́run owó àtún nígbà òun rẹ̀ fún dídó ogójì ọjọ́ fàyí ń tábà tábà àlè tọ́ba olúgbìwàdà ọlọ́run bó tún pa rẹ̀ ó tún lọ lẹ́lẹ́ kẹta ó tún sẹ́rí ó tún ọlọ́run bó gbà rẹ̀

wọ́n wá bí Abdullahi ibn Umar pé yá àbá Abdurrahman apẹ̀rẹ̀ bàbá Abdurrahman wà máa náà rúlù kọ̀báàlì kí là ń pè ní odò kọ̀báàlì oní nahrun yajri min sadidi ahlin nar omi kẹni o tí ó máa jáde láti di ìka àwọn ará ilé iná ẹtútù ni ìyẹn ni pé ẹtútù ọwọ́ egbò tó ti wá pọnmi sínú omi rẹ̀ yẹn tá wà ń tú bẹ́ẹ̀ ni ó ṣe wà fáwọn ará ilé náà tọ́wọ́ ajẹ́ pé bí ṣe wá ń jáde yẹn táwa ní òní fẹ́ gbóhùn rẹ̀ láyé òun lòun máa fi somi múmu tọ́ba jẹ́ gbèdà lùkì yáàmà ọlọ́run gbé wa jìnà sọ́tí ó gbẹ́ tí mú ọlọ́run dákun tí ó jìnà sí oore lọ́jọ́ ọjọ́ sí fún alájọ́ gbèdà lùkì yáàmà tọ́lọ́run bá ní kọ́ gbọ́ oore lọ́jọ́ sí fún bọ̀ bá gbọ́ tó tó mú lò ọwọ́ rẹ̀ lókun sí o bákan náà ẹni tí bá mutí tí ò ronú pìwàdà láyé tó bá jẹ́gbẹ̀dà kìyàmà kò ní mú ti jẹ́gbẹ̀dà kìyàmà o eléyìí ọlọ́run bá ti jẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ti jẹ́ yíwa náà nínú sọ Bukhari ànábì gbé man shariba al-khamra fi dunya ẹni yóò tó bá mutí láyé thumma lam yatub minha ó ń sọ ọlọ́run bá máa mọ̀rọ̀ sọ o sallallahu alaihi wasallam tó bá ọ̀rẹ́ dé fún gbogbo àwọn mutí ọlọ́run ṣeun gbogbo àwọn tọ́lọ́wọ̀n bá ní adé bẹ́ẹ̀ kádúpẹ́ fọ́lọ́wọ̀n bá orí ńlá ni o kọ́lọ́mọ jẹ́ àṣeèsì mú lèlé páwàá mọ̀ọ́mọ̀ mú láíláí gbogbo àwọn tó ti mú rí tọ́lọ́wọ̀n bá yọ ọ́kò lórí ẹ̀mí wọn ẹ̀dúpẹ́ fọ́lọ́wọ̀n bá lórí rẹ o ẹ̀yin tẹ́ mú lọ́wọ́ ẹ̀rọ̀nùkúwàdà lórí ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam látara àánú rẹ̀ ó ní pé man shariba al-khamra fi dunya ẹni yóò sọ bá mu ti láyé thumma lam yatub minha kọ̀ wá ronúkúwàdà ń bẹ́ẹ̀ tàbí tòṣe ẹni ọba ronúkúwàdà ń kọ́ tí ò mú oore yóò ṣẹlẹ̀ sóhun kí rí ọ̀hún òun náà ni pé yóò mú tijọ gbọdọ̀ lùkìyàmà ṣùgbọ́n ni tó mú títí títí títí títí láyé ọ̀wá rònú kú wàdá ń bí ọ títẹ́ kú àrọ́mọ àfẹ̀lẹ̀ èèwọ̀ ni ọjà ti fún jọ gbọdọ̀ o wọn ò ní jẹ́ ó mú torí pé ọtí ń bẹnu tá o ọtí náà dùn gan-an ojú wo òríwé ẹ̀rí etí ìwọ ọ̀gọ́rú ẹ̀rí ọ̀sọ́ tí ẹ̀dá kan nínú ẹ̀mí rí ipò wọn ò múwé ẹ̀rí nínú ohun téèyàn mú jọgbìdà lòkè yá mà ọlọ́run dákun má ṣe ọtí jọgbìdà kí á má ṣe ilé ìwọ̀ fún wa ọlọ́ọ̀lá haúlà wàlá kù wátá ìgbà rẹ̀. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن تبعهم بسان إلى يوم الدين أتاكم لهم أتكسك فان نبي محمد صلى الله عليه وسلم à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọtí àti bó ṣe لا tó أبي bí ìyà rẹ̀ ṣe pọ̀ ọtí ohun ta gbọ́dọ̀ fi ilẹ̀ ni o ló fi jẹ́ pé nínú nǹkan tí yẹn máa ń wò fún ẹni tí yẹn bá fẹ́ rí sí aṣáájú ń bì kan òun náà ni pé tí bá ti mu ọtí ẹ má fi ṣaṣáájú tí bá ti mu ọtí ẹ má fi ṣaṣáájú nínú kàtẹ́rì àtẹ́yìn owó ẹni yìí tó yẹ ká ti ṣaṣáájú àbí ọ̀yẹ́ káwó ká ti ṣaṣáájú tí ti mu ọtí nǹkan àkọ́kọ́ nù tó yẹ kó fi jẹ́ pé tẹ̀tẹ̀ nọ̀lítà ẹ̀ torí pé gbogbo ọtí tí mú yìí kò sí dáadáa tẹ́ tó fẹ́ mú wá fún wa jàbòrò lọ gbogbo ipò wá ní gbogbo ipò yóò tẹ́nìkẹ́ bá fẹ́ jù láyé tọ́lọ̀n bá ní pé ká máa wà ń bẹ́ inú béèrè ẹgbẹ́ agbọ́dọ̀ kọ́kọ́ máa béèrè ní pé ẹjá fún ṣé ń mu tí àbí emu tí gbogbo àwọn tá ń dìbò fáwọn tá ń dìbò fún nínú kẹfẹ́ ẹgbẹ́ agbọ́ máa béèrè lọ́wọ́ wọn nìyẹn pé ẹjá fún ẹni abẹ́ dìbò fún bọ́dẹ rébù yìí àtàfẹ́ dìbò fún fún sínétọ̀ yìí àbáfẹ́ dìbò fún fún gọ́ọ̀nà yìí àbáfẹ́ dìbò fún fún german àbí kánsílò àdúgbò ẹ dákun ṣe mutí tí bá ti mutí jìnà sí bẹ́ẹ̀ wá ní pé wọ́n yẹn olóyè kan ládùúgbò fóun ní ọmọ adarí àdúgbò àwọn akẹfì bí ọtí ń bẹnu tẹ̀mí ayé rẹ̀ ah nínú ẹni àkọ́kọ́ tó ẹwọ́ kọ́kọ́ kọ́ dínẹwọ́ sókè iná ìlàwà mùsùlùmí wà pé èmi ò ní tẹ̀lé o kí ló torí pé wọ́n mutí má fi bo torí pé islam ti jẹ́ oyé wa nípa pé gbogbo ẹni tí bá mú tí dáhàbà akèlò látàyè rí ọlọ àtìfẹ́jọ́ máa darí àdúgbò kátó àtọ̀fẹ́jọ́ máa darí ìlú kátẹ́jọ́ máa darí tó ba àwùjọ wa jẹ́ púpọ̀ gán lónìí ìjùnù ló jẹ́ káwọn olùmọ̀ ṣàlàyé pé ba àwùjọ jẹ́ púpọ̀ ihun tó ti kó kìí ṣe kékeré o ihun tó kékeré rárá gbogbo àwọn tó já àwọn aṣáájú wa láwùjọ ni ó wò lọ ní kó máa wò lọ pé lágbájá ṣe mutí kó wò bẹ́ẹ̀ tàmẹ̀dù ṣe mutí làkásẹ̀fẹ̀ sí mutí ẹgbẹ́ ṣe rí àwọn olórí olórí olórí olórí ẹkó wọn jọ wọ́n wá ń lọ bí 50 ẹwà rí 40 nù wọn tí mutí ẹwà nílù yẹn ọ̀dà ìlú yẹn ò lè dá o ilá in yasha Allah àfitọ́lọ̀ bàbá bẹ́ sànù olókun torí pé ànábì wa Muhammad sọ́lá àlọ́sọ́lá ó ti jórí wa pé ègún ọlọ́wọ́n bá ti wà lórí àwọn ọlọ́tí àwọn tí mo ti ègún ọlọ́wọ́n bá ń bẹ lórí wọn kí ni wọ́n fẹ́ gbé jáde ní tẹ́gùn bẹ lórí ẹ̀ àwọn náà sì mọ̀ pé ní tẹ́gùn bá ń bẹ lórí rẹ̀ kò sí ohun tó bá ń ṣe ẹ̀yìn apẹ̀rẹ̀ ni wọ́n máa bọ́ sí lọ́fà ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ nìkan tí a gbọ́dọ̀ dákẹ́ tó bá ní bàbá ti mu tí wọ́n nẹ̀ bí ó ti fọtí ilẹ̀ ni gbogbo ọ̀nà àbáyọ tí ó fọtí ilẹ̀ ni wọ́n wá tó bá ní bọ̀ọ̀dá ti mu tí ṣe gbìyànjú bí ó ṣe fọtí ọlọ́run bá lè kún ọlọ́wọ́ sí lè fún ọ sí tọ́ bá láǹtí tí ẹgbẹ́ imú tí dákù gbìyànjú lórí ẹ̀ bí ó ti bọ́ tí ilẹ̀ ni o torí pé ìmá dákẹ́ wa nípa ọ̀rọ̀ tí láwùjọ ta wà yìí ọwọ́ àti jẹ́ kí gbogbo àwọn ilé àwọn ilé àwọn ilé kí ó máa wà níwájú rẹ̀ ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tọ́tí ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tọ́tí ó ti wá fẹ́ pọ̀ jù ó ti fẹ́ pọ̀ fàyà ló fi jẹ́ pé nínú àṣeyọrí ìwọ tó bá jẹ́ ọ̀dọ́ ilé yẹn tó wá rí pé nìkan ń ta ọtí nínú àwọn ṣọ́ọ̀bù tí bàbá rẹ̀ ní ó yẹ kó lé ọlọ́tí yẹn kọ́ ọ̀bá ilé àbúrú tí ó bá gbé wá kìí ṣe tòun nìkan yọ́ rìn gbogbo àwọn tí ń bẹ́lẹ̀ yẹn pátápátá ẹjẹ́ gbogbo àwọn àwùjọ ibi tí wọ́n ti ń ta ọtí lọ gbogbo àwọn ọlọ́tí àwọn tún máa wá sakọ wọ́n lè máa ní nǹkan tó da nínú nǹkan tílé ayé wọ́n máa sakọ rẹ̀ ṣẹ̀tọ́nà wà bá wọn náà pé ah, á tí wọ́n tó mú tí nàbẹ́ tí ń tà tí mú ẹgbẹ́hun ní mú ní dá fún níṣẹ́ yìí ìdá fún un bá sì ń ṣe yẹn ìdá fún ẹ̀dẹ́ ni o Allah ìdá fún ẹ̀dẹ́ ni tàdẹ́wò rẹ̀ bá dé báyìí agbára rẹ̀ ò lè ka mọ́ gbogbo gbọ̀lá máa sì ń sọ nípa pé dídá fún ilé ayé yìí kọ̀ọ̀rẹ́ nǹkan kan wájú ọlọ́run kódà kọ̀ọ̀rẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí bó ṣe fẹ́ da fún láyé yìí tó tọ́ọ̀kọ́lé báyìí owó ọpọ̀ tó ó lè sùn tayọ bí tálájí tálákà ní oṣù ó lè sùn ah sórí yẹn fún wa gẹ́ o alhamdulillahi rabbil alamin kò sí bẹ́ẹ̀ ti dẹ́ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ tó tọ́wọ́ jẹ gbọ́lọ́wọ́ bọ́ wá ó lè jẹ sí márùn àbí mẹ́rin torí wọn ronú pé mọ̀lẹ̀márì mi jẹ lọ́la ṣùgbọ́n tí olówó bá gbá òkèlè mú nígbà tó wọ́n bẹ jẹ yọ́ bẹ jẹ làjì kò ní túnú jẹ́ pẹ̀lú ìdùnnú kò tún ní jẹ́ pẹ̀lú ọ̀fọ̀kànbalẹ̀ kò tún ní jẹ́ pẹ̀lú ẹ̀rin wàláì tálíkà ọmọ adùn níbi alhamdulillah wàláì bí kẹtù bọ́ọ̀lẹ̀ yóò tún mú pé ó nílọ inú rẹ̀ ó alhamdulillah mo jẹ tòní ṣùgbọ́n ẹni ah alhamdulillah rabbil alamin ọwọ́ ọpọlọ́wọ́n bá ṣèyẹn fún gbogbo ọmọ èyí tó jẹ́ pé bóyá kò sí kápá rẹ̀ kankan lọ́dọ̀ ẹni kankan òun náà ni èyí tó ìbọ́lọ́run bá gangan mú wá tó jẹ́ ti kọ̀wọ̀ níyà kó wọ́n rẹ̀ òòrùn tí ọ̀rìn tó lówó lè pọ̀jù tálíkà lọ kákẹ́rẹ́ ni ó ti rìn sí wa kátẹ́gùn ọ̀fẹ́ bọ̀ọ̀bá lọ sàtìfísì àtúnwà rẹ̀ fúnra rẹ̀ gbogbo àwọn tí ń gbélé èsì tí èsì tí wọ́n dẹ́sì ń ké wọ́n èpẹ́ ra rẹ̀ ààrẹ tó ga ní máa padà kí wọn atẹ́gùn àtọ̀dọ̀ ọlọ́run ọba ó dájú gbogbo atẹ́gùn lọ bàjẹ́ kò sí pé atẹ́gùn kẹwàá ya ọ̀dọ̀ olówó kò ní tálíkà o kìí ṣe gbójò kẹwàá rọ̀ yọ́ yàdọ̀ olówó kò ní yàdọ̀ tálíkà alhamdulillahi rabbil alamin tó fi wá jẹ́ pé gbogbo owó tó bá jẹ́ nìkẹ́ tó ní ọlọ́tí ya kìlọ̀ fún tọ́lọ̀mbá ni pé àwọn ya fọ́tò àwùjọ wa yìí tó ti yàn bá jẹ baálẹ̀ tàbí yàn bá jẹ baálẹ̀ tàbí yàn bá jọba àlú ó gbọ́dọ̀ yọ lọ́tí kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nù kẹtẹ́ pé àwùjọ wa yìí ń gbé wá fún wa ní pé ẹ wà kọ́ wọn baálẹ̀ jọ bí baálẹ̀ bá jẹ́ 50 nílùú ká ẹ kíyèsí gbogbo wọn agídílẹ̀ fèrè yẹn méjì tí èmù tinú wọn la ilaha illallah táwọn tí ó wá táwùjọ ṣe nìyàn bí wọ́n máa bàjẹ́ sí àbẹ̀lẹ̀ òun kọ́lọ̀ bọ̀ balẹ̀ kẹ́kọ́ tún ṣe kó tún ẹ̀yìn náà ṣe kó tún àwùjọ wa yìí ṣe káwùjọ wa yọ dáa gbogbo àwọn táàrin lọ sí àwùsì pátápátá wọ́n lè àgámọ́ra kò tó ìjẹ́ ìgbẹ́gẹ́ ẹmú tí àwọn díẹ̀ náà ni ẹmú tí inú wọn ẹ̀dàkùnrin ni ó ti wá mú tí tó ṣe kí lẹ́fẹ́ yí ọ̀sọ́ tó fẹ́ fi túlù yìí yóò máa bàlú ìjẹ́ sí ni àfi kọ́lọ́wọ́n bó bá wa gbá wọn tí ó bá wa tún ìlú yìí ṣe kó bá wa gbé wọn dìde innahu ala dhalika qadir iṣẹ́ tá à ń ṣe fọ́lọ́n bá fàbákà o òwò tá à ń ṣe o kó má jẹ́ àdàmú ká tó rí jẹ o kó má jẹ́ àdàmú ká tó rí mu o kó má jẹ́ àdàmú ká tó rí náà o gbogbo bá ti ń ṣe níwọ̀n ọba àlùbáríkà tó pọ̀ fọ́lọ́n bá fi jì kí ẹ̀ gbogbo bá ti ń ṣe kọlọ̀mbà kó bá fàbẹ́kà síbẹ̀ o gbogbo àwọn tára wá ní pátá kọlọ̀mbà bá jogún àlàáfíà fún wọn àwọn tára ní pátá ọlọ́dàgbà bá jogún àlàáfíà fún wọn àwọn òpó mùsùlùmí bá ṣàforíjì fún wọn o bá wa kẹ́ wọn o bá tẹ́wọn sáfẹ́fẹ́ rí bá fẹ́ sàárè wọn òjò tó dá bá wa rọ̀ sínú sàárè wọn àwọn tí bá ń bẹnu yanu ọdágbà múyàkó lórí wọn àwọn tí bá ń bẹnu kẹ dágbà sàlékún kẹ wọn ọlọ́run dákun wá fi kú rí pẹ̀lú kọ̀ọ̀kan wá náà já dàgbà rí já dàgbà pẹ̀lú ẹ̀sìn já dàgbà pẹ̀lú àlàáfíà nígbà yóò tá bá kó lórí ayé gá máa kó lórí ayé pẹ̀lú wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban